أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله وكفى بالله شهيدا يا رب إن الهدى هداك آوايا تكنور تعدي بها من تجاه تكنور تعدي بها من تجاه يا ربي إن الهدى هداك آوايا تكنور تعدي بها من تجاه تكنور تعدي بها من تجاه الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọpẹ́ ni fún ọlọ́run subhanahu wa ta'ala ọba tí ó tún ṣe ní rọrùn láti tún mọ pàdé ní ọjọ́ tí èní tí rọmọdánì ti fourteen di ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀yin pẹ̀lú àwa ọmọ ìyá mùsùlùmí tí a ti ń pàdé ara wa láti ọjọ́ bíi mélòó sẹ́yìn ọpẹ́ ni fọlọ́run náà tó tún yọ̀ǹda fún wa láti pé ká tún mọ gbóhùn ara wa nígbà tí àwa ò tíì kú àwa tara bí à ń ọba tí ó sọ di àkókò yìí ọlọ́mọ kẹ́kọ̀ọ́ lọ́rọ̀ wa gbogbo ẹ̀yin fún ètò yín wa ètò gbogbo yín pátápátá ní olóore tó ṣe tí ètò tún lọ lọ́wọ́ lánàá náà tún rí àláàtì tí owó tí yín náà tún ọlọ́run bá wa dúró tì yín ọlọ́run bá wa sẹ́yìn ní ẹ̀sán lóore bákan náà ní òwúrọ̀ tèmi wọ́n tún jíṣẹ́ ọ̀kan lára àwọn ẹ̀rọ ọlọ́run kan náà fún wa láti inú ìlú Ṣakí wọ́n ní wọ́n fún wa ní ìkòkò orin márùn-ún tó tọmọ tìyá ẹ̀yọ ọlọ́mọ orí àtìyá rẹ̀ ni wọ́n fún wa pé ká pín fún àwọn mùsùlùmí abẹ́lọ́run nínú àánú rẹ̀ irin gbóná ọlọ́mọdé òru joyín lójú ọlọ́run sì mọ́jọ́ joyín lọ́wọ́ gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà àwọn aburú fi ṣẹ́ wa ọlọ́run dákun mọ́jọ kọjú ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn wá gbà náà gẹ́gẹ́ bí àkórí ọ̀rọ̀ wa eléyìí tí à ń bá bọ̀ láti ọjọ́ tí a ti bẹ̀rẹ̀ tí a sọ fúnra wa pé ẹ́písòdù ẹlẹ́ẹ̀kejì rẹ̀ eléyìí tí ó wáyé ní àná òun náà ni pé ìmọ̀ náwó sójú ọ̀nà eré ìmọ̀ náwó síbi dáadáa eléyìí ni ọmọ jẹ́ bí ẹlẹ́ẹ̀kẹta fún inú ètò wa ní èní ìyọ́nìlá ìtàhálà ibẹ̀ náà ni a tún tẹ̀síwájú torúkọ àǹbẹ lọ́hùn kọlọ́mọṣálá ìjẹ́ kọ́rọ̀ tá à ń sọ yìí kó so èso rere kọlọ́hùn kó sì jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa ká bá àwọn iṣẹ́ yìí níbi tí ó lérè ọlọ́hùn abẹ́ ọlọ́jọ́ ògbóni alàkèyàmà wọn kò wọ wa ń tẹ̀ o àtàwọn tí ń náwó àtàwọn tá à ń sọ àtàwọn tí ń gbọ́ ọlọ́hùn mọ́pọ̀ yìí tó dé tẹ̀ wa lùwáláyà ọlọ́hùn mọ́ṣálá ìṣèwálẹ́ ni ìyọnu ọlọ́hùn yọ́nú sí ẹnì kọ̀ọ̀kan wa kó ìsúnbọ̀ wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa bisimilá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن يقياتي يين عليكم كياتي الله سبحانه وتعالى فالنبي ومحمد صلى الله, fún ànábì wa Muhammad sallallahu alaihi kí gbogbo àwọn tí wọ́n ń kún ètò náà lọ́wọ́ tí fi ń lọ débi tó dé yìí pàápàá jùlọ àwọn tí wọ́n ń fi ẹ̀bùn sọwọ́ sí wa bákan náà síwájú kí a tó lọ sí wájú nípa tẹ́ra hisnu muslim tí wọ́n kó fún wa léni àwọn èèyàn méjì tí ó gba tèní tó wọ́n bá ka orúkọ wọn so tí a bá ti ń parí tòkun ó pè wá àwa tí a ti lẹ́tọ̀ọ́ sí lánàá tí a ti yọjú sí wa lẹ́yìn ètò náà kí a yọjú sí wa jazakumullahu khairan ni bẹ́ẹ̀ ni láì tààlà wa badmus láti ìlú saki ẹ gba isnu muslim eléèbó kan bákan náà broda jelil abdulwahid tede ẹ̀yin náà isnu muslim tó jẹ́ ti english kan nọ́mbà tí ẹ fi wa òun ni zero eight zero sixty òun ni ti broda badmus basir láti ìlú saki bákan náà broda ẹlẹ́ẹ̀kejì jẹ̀líl abdulwahid láti ìlú tèdè táwọn ní ọgbà ẹ̀sùn muslim láti ọ̀dọ̀ saudi boutique ní saki nọ́mbà tẹ́yìn fi mẹ́sẹ̀gì wa nígbà yẹn ni zero seven zero sixty eight zero three thirty eight forty bẹ́ẹ̀ ni láì tààlà ní kété tí a bá ti ń parí ìdánilẹ́kọ̀ọ́ wa lórí afẹ́fẹ́ lẹ́nì ìlàfẹ́kẹ́ tó pè wá ẹ dákun torí ọlọ́run ẹ má jẹ́ ká mọ̀ sin àwọn instructions tá a bá fún wa ẹ má jẹ́ ká mọ̀ sin wọ́n lò tá a bá parí lẹ́yìn ní access àti pè wá láti béèrè fún àwọn nǹkan tí ẹ̀rọ ọlọ́run tí wọ́n ní kí á fún yín jazakumullahu khairan naam. naam lẹ́yìn eléyìí ata àti dúpẹ́ fún allah subhanahu wa ta'ala àti tọrọ kí a ti gẹ̀fà nàbí sallallahu alayhi wa sallam àti dúpẹ́ lọ gba àwọn tí wọ́n ń kún wa àní lè mọ kárúkọ bí a ṣe ń sọ fún wa gẹ́gẹ́ bíi pé kábà yín gan owó yín kó lè ṣàǹfààní fún gbogbo ọmọ aráyé. a wá tẹ̀síwájú lórí ohun tá a pè ní alowakf eléyìí ni ìgbé nǹkan kan kalẹ̀ ká wá fi èrè tí ó bá mọ jáde ń bẹ̀ ká fi sọrí àwọn èèyàn kan gbòógì pé àyìn lẹ́mọ àwọn èèyàn lè ní nǹkan yọmọ sàǹfààní fún. àlàyé ti wá lórí ẹ̀ àti fún wa láwọn orígun tí ń bẹ ń ìtọ́ka nínú alukur'an àdìsí anabi sallallahu alayhi wa sallam. àwa bá a débi pé ń bi orígun ti ẹlẹ́ẹ̀kẹrin èyí tá a pè ní alimawkuf kí là mọ́ gbé kalẹ̀ gẹ́gẹ́ bí endowment tá a mọ gbé kalẹ̀ pé mo fi nǹkan báyìí mo fi sọrí báyìí nǹkan báyìí nìkan mọ jáde ńbẹ̀ ajóyé wa páwọn afọ onímọ̀ wọ́n ní ọbọ̀dọ̀ jẹ́ pé nǹkan tá a níkapá lórí rẹ̀ tí nǹkan yẹn ó sì máa bẹ tá a máa rí i tó sì jẹ́ pé àǹfààní rẹ̀ yóò máa bọ́ sọ́dọ̀ àwọn èèyàn kan àwa ṣàlàyé pé ṣùgbọ́n àwọn màlìkíyà àwọn lọ bíi pé kò pín dandan kọ́yọ́ pé gbogbo ohun bá rí nìkan àǹfààní àlùmọ́ǹfà òun náà lè jẹ́ ohun tá a hẹ̀ ń dá ò tá a fún àwọn kan pé àǹfààní ọ̀dọ̀ àwọn báyìí ni ọmọ ọlọ́ọ̀ so kí ọ léyìn ọmọ jẹ́ pé service ni ohun tá ẹ̀ ń dá ò tí ò ní jẹ́ pé ojúlówó ohun tí ń produce service yẹn àlàyé padà débẹ̀ nínú táwa pè ní àlàáyínú ojúlówó nǹkan tá a fẹ́ ẹ̀ ń dá ò pé a fẹ́ dedicate ẹ̀ àbí a fẹ́ designate ẹ̀ fún pé àwọn ẹni báyìí ló ní tójúlówó yóò sì mọ ọbẹ̀ lábẹ́ ìdarí wa ṣùgbọ́n tí ọmọ jáde ńbẹ̀ àwájú ó yé wa pé ó pín sí méjì wọ́n ń pè kẹ́ ní àlàkọ́ọ̀rù àlàkọ́ọ̀rù yìí òun làwọn tó jẹ́ pé nǹkan tí a mọ̀ fojú rí tí ò ṣe gbé láyè kan bọ́ sí àyè mi lẹ́yìn rẹ̀ nígbà tá àwọn eléyìí báyá bí ilé báyá bí ilẹ̀ tó lápẹẹrẹ a lè gbé ilẹ̀ kalẹ̀ pé ilẹ̀ yìí mo gbé fún Islam èrè tó bá mọ rí ń bẹ̀ kó mọ fi mójútó mọ́sálásí irú ilẹ̀ báyẹn láì jẹ́ pé a ní kó fi kọ́ mọ́sálásí alákẹ́gbé kalẹ̀ àwọn tó wá jẹ́ mùsùlùmí tá a gbé fún wọ́n lè ṣe ìsìjáàrú rẹ̀ lábẹ́ manfa àti imam malik sọ̀tà padà débẹ̀ tẹ́pẹ́ àwọn wa gbé fáwọn èèyàn on rent owó tí wọ́n bá ń gbà ń bẹ̀ wọ́n mọ̀ ọ̀nà ẹ̀sìn tẹ́ nìyẹn lòun dedicate ilẹ̀ yẹn fún endowment rẹ̀ wọ́n mọ̀ ọ̀nà òun yẹn ṣùgbọ́n ilẹ̀ yẹn mọ̀ ọ̀bẹ. èyí táwa pè ní àkọ́ọ̀rù yìí àwọn làwọn nǹkan báyà bíi ilé igi oko àbáwọn ọlẹ̀ lẹ́yìn rẹ̀ amẹ́nubà fún wa àwọn tó jẹ́ àwọn almankul àwọn tó jẹ́ pé àwọn wà movable a lè gbé wọn kó láyè kan lọ sí àyè míì lábẹ́ eléyìí la wà ajúwe fún wa pé ó lè jẹ́ bíi hasard àwọn nǹkan bíi báyà bíi furniture bíi àwọn àga bíi àwọn cupboard so bíi bíi bẹ́ẹ̀dì ká projú ká kó bẹ́ẹ̀dì lọ sí àwọn ilé ilé ilé ìtọ́jú aláàárẹ̀ pé a kó síbẹ̀ pé kàn máa lò ó fún gbogbo àwọn tí ó bá ti gbádùn àbí ká ra ẹ́ńjìnì kan síbẹ̀ kí ọmọ fi ṣe tẹ́sì fún wọn lọ́fẹ̀ẹ́ bóyá owó tí wọ́n kẹ̀ mọ́ sẹ́ńbẹ́ ọmọ jẹ́ pé owó sẹ́fíìsì àwọn tí ń ṣe nǹkan ẹ́ reduce ẹ́ subsidize ẹ̀ eléyìí náà kú sábẹ́ rẹ̀ so bákan náà òun náà ni a sọ fún wa pé àwọn ẹranko bóyá bíi ẹṣin ràkúnmí àbáwọn nǹkan míì tó jẹ́ pé àwọn tó rẹ̀ lọ́dọ̀ wa yìí tó pé lábẹ́ ayéǹgbàtà lọ́run sọ fún wa pé òun ṣe àwọn nǹkan gùn ràkúnmí ni ẹṣin ni ọwọ́ ni wa yakhluqu ma la ta'lamun a sì tún mọ dáwọn nǹkan tẹ̀ so gbogbo àwọn cars tí ń bẹ náà ni tírọ́ọ̀kì ni gbogbo àwọn eléyìí ọkọ̀ ojú omi ni àwọn eléyìí náà kó sábẹ́ wa yakhluqu ma la táwọn náà ń bẹ lábẹ́ ń ta lè pè ní àwọn nǹkan ọ̀gùn lẹ́yìn eléyìí ni pé a tún ní èyí tó jẹ́ a lè pè ní sílá eléyìí ni àwọn àlẹ́ àwọn àwọn irinṣẹ́ pàápàá jùlọ gẹ́gẹ́ bí àwọn àdìsí táàmù wá fún wa bóyá irinṣẹ́ ogun torí pé lè ṣẹlẹ̀ ayé ayé nàbí sallallahu alaihi wasallam àwọn mẹ́ta tá a wá kàgbẹ̀yìn lánàá yìí àwọn afẹ́ ká gbé wa nínú ìṣẹ̀lẹ̀ tó bírú rẹ̀ táwọn náà fi kó sínú rẹ̀ láyà nàbí wa Muhammad sallallahu alaihi wasallam ni pé nínú hadisi àfàwà Bukhari gbà wá látọ̀dọ̀ tí wọ́n gbé jáde nù tíra wọn àfàwà Bukhari ra wọn gbà wá wọ́n ní anabi sallallahu alaihi wasallam sọ pé mani tabasa farsan fi sabilillah ẹni yóò tọ́ bá ẹ̀ǹdà tó gbé ẹṣin kalẹ̀ pé mo gbẹ̀sìn kalẹ̀ sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run imanan billah lẹ́ni tó nígbàgbọ́ nú ọlọ́run pé yọ sẹ̀hún lẹ́sàn-án pé ẹ̀sẹ̀ dáadáa tóun sì ò ní gbé wallahu la yudiu ajra al-muhsinin wa tasdiqan bi wa'dihi tó sì gbà lódodo pé ìlérí ọlọ́run ni pé ẹni ó bá ti ṣe báyìí wa'ada Allahu alladhina amanu wa amilu minkum saliha pé ẹni tó ṣe dáadáa nù yín pé áfàl jẹ́nà sẹ́lẹ̀sẹ̀ ó tún nígbàgbọ́ nù lérí ọlọ́run ní àlùkáwà ni pé báyìí ni ó ti ń ṣe fún yín ọwọ́ ni fa inna shaba'uhu ẹ̀rí jíjẹ mímu nǹkan ẹ̀gùn tó fi ilẹ̀ yẹn ta pè ní ẹ̀sìn yìí tó gbé kalẹ̀ bí bá ti ń jẹ tí mo bí òṣèpọ̀ òní fún lóúnjẹ yẹn jíjẹ rẹ̀ tí ń rún eyín tí ń yà á ti ń tọ̀ wọ́n sì wọ́n fi kọ́ ọmọ fi rìkọ́dù ládàálẹ̀ fún. wọ̀ríyàhù bákan náà ni lílọ bíbọ̀ rẹ̀ ìgbésẹ̀ rẹ̀ wàrà òsàhù àti gbọ̀nsẹ̀ tí ń jáde lára rẹ̀ tẹ̀sìn yọmọ yà àbíràkúnmí yẹn wàbáwùlẹ̀hù àti olómi ìgbọ̀nsẹ̀ kejì tí ọmọ jẹ́ lára rẹ̀ náà sí mizanihi yawmal kiyama gbogbo ẹ̀ ni wọ́n máa fi òṣùwọ̀n rẹ̀ ó fi wíwo lọ́jọ́ gbọ́dọ̀ ló sùn wọn sẹ́wò iṣẹ́ dáadáa rẹ̀ lẹ́yìn eléyìí báyìí àtúrí àdísì lọ́dọ̀ àfọwà abi Mas'ud radiyallahu anhu wọ́n ní arákùnrin kẹwàá dùn ànábì sallallahu alayhi wa sallam ọwọ́ gbé kẹ́tẹ́kẹ́tẹ́ kalẹ̀ àbírà kúnmi wọ́n ní maktumatin makhtuma yìí ni pé lahu khitam ó ní ìjánu bẹ́ńbẹ́ ó ti pìpíà rẹ̀ kalẹ̀ bó ṣe yẹ kọ́ bẹ gbogbo àwọn nǹkan tó jẹ́ irin iṣẹ́ tí yẹn wọ́n tó máa fi lò ń bẹ lára rẹ̀ ọwọ́ sọ fún kẹfà kọ́ọ̀lù áàzì fi sabilillah ó ní eléyìí tí mo mú wáyìí mo jù ú lẹ̀ sójú ọlọ́run ọ̀sà bálà rẹ̀ báyìí sọ fún wa pé tàbísù asli wọ tẹsibílù samarọ òun ti ń jẹ endowment tá a pè ní alwakf kágbé nǹkan kalẹ̀ pé ìpìlẹ̀ ọ̀ríjìnà nǹkan yẹn gẹ́gẹ́ nìyí mo gbé e kalẹ̀ ṣùgbọ́n lílo rẹ̀ kí n pínkẹ́ ta ṣùgbọ́n kí ọmọ jáde àǹfààní rẹ̀ ni kọ́mọ jẹ́ tàwọn èèyàn báyìí ọwọ́ sọ bẹ́ẹ̀ fún anabi anabi sallallahu alaihi wasallam wa sọ fún pé laka biha yawmal qiyamah sab'u minha naqati kullaha makhtuma irú tó mú wáyì tọ́bájógun dàlùkìyàmà ọlọ́run ó fi sẹ́fíntì irú rẹ̀ rọ́pò fún ọ. wọ́n wá ní sóhun nìkan wá ní wọ́n wá ń túnmọ̀ pé gbòǹkà yóò tí a bá gbé kalẹ̀ bẹ́ẹ̀ lábẹ́ pé màfàlù lẹ́dínà yunfikuna amwalahum fi sabilillah kàmáfàlì abàtì àǹbàtà sábò àsànàbíyèlì fi kulli sumbulati mihatu abba wallahu yudaifu liman yasha wọ́n ládàá yà túnmọ̀ pé ni yóò tó bá ti gbé nǹkan sójú ọ̀nà ọ̀sìn ọlọ́run náà ọlọ́run ọmọ pé kọ́mọ lọ ní ìlọ́po sẹ́fíntì fún nǹkan yọ̀kan ló fi jẹ́ pé kò sí ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ nínú sẹ́ẹ̀rẹ́ pé ìyẹn sẹ́ẹ̀rẹ́ ẹyọkan káwá pé sẹ́ẹ̀rẹ́ ẹyọkan ni wọ́n máa ti pẹ́ ládẹ́ ẹyọkan ni ó gbà là torí pé alukuran ti gbé wa pé màá ń jẹ́ àbí asanatin falawo ato amsaale ha allah subhanahu wa ta'ala yóò fi mẹ́wàá rọ́pò fún ṣùgbọ́n burú ẹyọkan náà ni ọmọ jẹ. ọlọ́run ló wí bẹ́ẹ̀. ṣùgbọ́n yóò mọ̀ wá lọ́pọ̀ bá ní ìwà bá ṣe lórí ohun tá a gbé kalẹ̀ ẹni tí ó gbà mẹ́wàá ó gbà mẹ́wàá ẹni tí ó gbà seventy ó gbà seventy ìlà àdì àfìmáìlà ya'lamu illallah dédé tí ó fi dérí multiplication yìí òun kàtẹ́lì kí ọmọ lẹ́yìn Allah subhanahu wa ta'ala tí ó hà wọ́ọ̀dù ẹ̀sán fẹ́niyẹn. bàtà wa mẹ́sàn pé ó lè jẹ́ àwọn irinṣẹ́ ogun eléyìí náà harí àdìsí lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam afáwa khalid bin walid táwọn nabi sọ pé sayfullah anabi ní idà ọlọ́run ni tọ́lọ́wọ́ sallatahu alal mushrikin tọ́lọ́wọ́ pé a kí èèyàn ni tó bá di pé ká jà lójú ogun ohun tóun ṣe tó ẹ̀ ń dá òfin islam tó gbé kalẹ̀ fún mùsùlùmí òun ni aṣọ ogun rẹ̀ ló fi jẹ́pà níbi ni amma khalid ẹ̀rí khalid fakọ̀dì tábàṣà àdìrà àwò ó ti gbé àwọn aṣọ ogun rẹ̀ àwọn sẹ́kìlà wọn pè ẹ̀ bullet proof rẹ̀ àwọn aṣọ téèyàn máa wọ̀ tí dà ò ní rẹ̀yàn tá dà ò ní rẹ̀yàn eléyìí yàtọ̀ sírú àwọn àgbélẹ̀rọ àwa láyè kánjọ kan subhanallah torí pé àwọn èèyàn wọ́n burú débi kí wọ́n tún kọ́rọ́ mọ́ àwọn sọ̀hábà tó ní àwọn sọ̀hábà ní aṣọ ògùn wọ́n ní aṣọ ògùn kódà tó ní aṣọ ògùn yẹn gbà tí ọgbà tí Umaru gba ìsìlámù báyà níbi ní aṣọ ògùn rẹ ni méjì náà láfọ àlè ṣùgbọ́n àwọn tó bí wa àwọn tó kọ́ wa wọ́n kọ́ wa ká lè kojú ẹ̀ tí máa ń parọ́ mẹ́sìn níjọ́ náà lọ́hùn àwọn tá a jọ lọ sí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì tí wọ́n bá ń àwọn tí ń wò wá ti bẹ́ẹ̀ ní sísá àti ń rí lórí platform èmi wá dìde mọ̀ nẹ̀wọ́ ń jọ́ nẹ̀ lọ. pé àwọn tẹ́ ẹ sọ yìí lákọọ́lẹ̀ ìbò lọ́wà torí pé nítorí kwan sọ fún wa ni pé bí a pò kí ìkan bá gbọ́rọ̀ wá fún yín ẹ̀rí yìí náà sì rámì pò kí lára rẹ̀ ẹ béèrè pé ń bo ní tọ́ka rẹ̀ wà ní Al-Qur'an ẹ wádìí rẹ̀ ó rẹ̀ ní tí ọ̀jẹ́ pò kí iná ká tó mọ gbọ́rọ̀ káàkiri ẹnìyẹn jọ́nà lọ́wọ́ dákọ tí àti ọ̀tí ẹ̀ sí láyé tó ń gẹ́mọ̀ kó ń parọ́ pé Umaru ní aṣọ ògùn ó ń tọ́ bá mì báyìí abẹ́rẹ́ 70 ní ọjà dé ń bẹ̀ adéré àti wọn gbà lérò ń bì kì í ṣe pé aṣọ ogun kì í ṣe pé àkábà kan torí pé sẹ́wọ́n fẹ́ rìn ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ ọlọ́run gbé ìsìláàmù kalẹ̀ pé ẹ̀rìn ẹ lọ́wọ́ pẹ̀lú òdodo kì í ṣe rọ́lá àfi promote ẹ̀sìn tó fi jẹ́ pé lábẹ́ àyàtà àmọ́ kà wọlé pé huwa alladhi arsala rasulahu bil huda wa dinil haqq liyudhhirahu lábẹ́ báyà níbi wá ní à Khalid ti fi aṣọ rẹ̀ ó ti gbé kalẹ̀ pé fún Islam ó ti sàbálà rẹ̀ sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run endowment tóun ní ó túmọ̀ pé bọ́wọ́ ikú bá ṣe mọ ní fi bọ́jú bọ́wọ́ náà bá ṣe ní ntọ́ bá ní làá gbé kalẹ̀ pé mo fẹ́lẹ́ ìkalẹ̀ sínú ẹ̀sìn nígbà tó wá rí báyìí ọwọ́ náà àdìsí mi náà tí àfàwọ̀ tọ̀bàrà nígbà jáde tí ń prúfù ọ̀rọ̀ Khalid yìí ọwọ́ túmọ̀ pé àwa náà táwa náà ní àwọn nǹkan kan àti rínú àwọn èèyàn àwọn tó ra ọkọ̀ pé ọkọ̀ gbókù ni mo rà kalẹ̀ yìí ẹ̀mọ̀ fi gbé òkú á rí pé òun sẹ́tọ́ ní àmọ́ fi ṣe nìyẹn àrínú àwọn èèyàn àwọn tó ra lẹ̀ wípé ilẹ̀ yìí láti jáde kúrò níbi ìtìláàfù pé sáà lè kírun sókùlà nínú erí tẹ́ àbá lè kírun sókùlà tó ti jẹ́ pé ètò wà rọ́ọ̀jì yìí ni pé ìrun tó bá jẹ́ dàwátù sùjúdì wà rùkùn là lè ṣe ní orí tẹ́ ṣùgbọ́n láti jáde kúrò níbi àwọn àfọ àtàwọn ọlọ́ọ̀lì fún àtàwọn ìbí ní àmọ́ kírun lórí tẹ́ àní kírun aráhùn táwọn owó pé àfẹ́ ká mọ́ ti fàǹfà wọ́n wá ra lẹ̀ síta erí tẹ́ pípé ilẹ̀ yìí o òun mo torí ẹ̀rá ni pé ẹ mọ fi kírun tó kù la ọlọ́ba àsanwó lẹ́sẹ̀ dáadáa ọmọ náà kàn ní báwọn. ara ọ̀tá ọgbọ́n mi kalẹ̀ kẹ́ mọ fi sàlùwàlá ni pé ohun tẹ́ ẹ ṣe kódà wọ ọ̀mẹ́ni tó sí àwa táwa ń sọ̀rọ̀ yìí àwọn tẹ́ ẹ ṣe là ń kà yìí bẹ́ẹ̀ bá símọ́ yọ̀mọ̀ bẹ́ lẹ́yìn yìí àwọn náà táwa kùtà àti ìṣègùn kankan àwọn táwa ti ṣe yín náà kó ti tó pẹ́kẹ́yọ̀ o àmọ́ bọ́lọ̀ ń ṣe bù fún wa wá sí nìkan bọ́lọ̀ ti dára tó fi bù fún yín bẹ́ẹ̀ náà ṣe máa fi bù fẹ́sìn ká mọ́ ṣèbàjẹ́ sórí ilẹ̀ lábẹ́ eléyìí báyìí gbogbo àwa náà ń táwa náà bá ní lábẹ́ yìí táwa pè ní sílá wọ́n ní àwọn nǹkan míì náà tó jẹ́ bíi kódà wọ́n ní àáké ni àdá ni ìkòkò ni nígbà táwọn afá ń sọ̀láyé rẹ̀ nínú àwọn tíra wọ́n láwọn náà kó sínú rẹ̀ pé tá a lè gbé kalẹ̀ pé mo gbélé ìkalẹ̀ wọn ká àwọn sálíkà ọmọ ìlú lápẹẹrẹ ní ìyẹn kẹkọọ kalẹ fún gbogbo ẹni tó bá fẹẹ ṣe ìnáwó ìnáwó tó bẹ sìn mu ìdí òfin ọlọ fowó gba ìkòkò kọmọ àgbà kòkò yìí lọfẹ wọn lè ná ẹ wọlé kọmọ wa gbà lọfẹ yóò wa kó síbi kan pé gbogbo ẹni bá ti nídìí rẹ kọmọ wa kó gbogbo ẹni bá fẹ́ ṣe nǹkan ẹ̀sìn ìyẹn lè ra ga kalẹ̀ pé gbogbo ẹni bá ti fẹ́ ṣe nǹkan ẹ̀sìn wọ́n fẹ́ ṣe ohun tá a lè pè ní tá a lè ẹ̀ǹdá ọ̀tá gbé kalẹ̀ fẹ́sìn tá a pè ní alwaqf tọ́wá jẹ́ pé bá wa ṣe dákọ̀ àwọn nǹkan yìí tí àwọn nǹkan yẹn bá jẹ́ nǹkan tó jẹ́ pé tó bá gbó báyà bí a ṣe sọ pé bí irú ẹṣin ràkúnmí tá a bá rí i pé ó ti dàgbà tí ò lè ṣiṣẹ́ tẹ̀nìyẹn ní kọ́mọ ọ̀sẹ̀ mọ́ àbáwọn tó àwọn orin iṣẹ́ yẹn wọ́n ní irú eléyẹn a lè dispose yẹ láti fi ra òmíì rọ́pò rẹ̀ tí ó lè mọ sáfù pọ́pọ́sì tó wù. tí ó sáfù pọ́pọ́sì tí ẹnìyẹn gbé kalẹ̀ fún yẹn pé ń tẹ́ni gbé kalẹ̀ ti ń gbó lọ ẹni òkú kalẹ̀ àwa pé ó ti gbó a lè ta káfowó rẹ̀ ra òmíì tọ́lá rẹ̀ pé aslu yẹn torí bá kọ́wò asli ó pàtàkì níbi ohun tá à pè ní alwaqf endowment kì í ṣe ohun tá a kẹ́ parí ẹ̀ tí ò ní sípìlẹ̀ rẹ̀ mọ́ táǹfààní rẹ̀ ní odòpin lá káwá padà sọ́dọ̀ imam malik àtàwọn maliki àtàwọn lọ́ọ́ bíi pé a lè ṣe waqfu manfa'a endowment tó yẹ pé àǹfààní tí ó jẹ́ pé a ní ojúlówó nǹkan yẹn àwọn jùmúrù àwọn lọ bí pé ọbọ̀rọ̀ jẹ́ ojúlówó nǹkan ìtí ọmọ ọbẹ̀ ṣùgbọ́n àwọn màlìkí yàtọ̀ pé ọ̀rọ̀ wọn náà sì wọlé níbi irú eléyìí tàbí sọ fún wa pé gbogbo ìgbà ni pé ibi tẹ́ yẹn pọ̀ sí lẹ́wà pé ìbẹ̀rù pa àwọn yẹn pọ̀ alukuraan ti ni mọ̀jẹ̀ kí ọ̀pọ̀ àwọn èèyàn jọ ọ́ lójú. wàhíń tó tí wọn sọ̀rọ̀ mọ́. ìfìlà àrùdì yìí ti lùkà ń sẹ̀bi ìlẹ̀la. nírú bí ọ̀rọ̀ àwọn màlìkíyà yìí náà ọ ní òfin ẹ̀sìn. àwọn ní lápẹẹrẹ èèyàn fẹ́ ṣe wákùú pé ọ káwọn èèyàn mọ gbélé lọ́fẹ̀ẹ́ kò wá lágbára àti kọ́lé ṣùgbọ́n lágbára àti sanwó ilé wọ́n ní ẹnìyẹn wá lè ṣe ìsìjáàrú ilé tí ọ̀rẹ́ ń ti ilé yẹn yóò wá pé káwọn èèyàn ọmọ gbélé yẹn lọ́fẹ̀ẹ́ ní iye ọdún báyìí sanwó ọdún márùn káwọn èèyàn ọmọ gbé bẹ̀ lọ́fẹ̀ẹ́ irú ilé náà bá ti kéré ara àwọn tó ṣe bẹ́ẹ̀ a rí àwọn tó ń gbé ilé kalẹ̀ fáwọn MCAN Muslim Corpers Association of Nigeria gbogbo ọdún tó bá ti ń dá àwọn executive wọn bí tẹ́ ọmọ gbé ni secretariat yín náà ibi ni ọmọ wà ohun tá a fi ń sọ àwọn eléyìí ni pé àwọn ọmọ àwọn èèyàn yìí àwọn tí ń bẹ láyé nínú wọn tí wọn ò bá sí mọ́ ẹ mọ́ padà da àwọn òbí yín dà ẹ fi nǹkan yẹn kalẹ̀ fún táwọn ènìyàn tí wọ́n gbé kalẹ̀ fún arínú àwọn èèyàn náà àwọn tó káwọn ra pé nǹkan ẹ̀gùn ni a tó wá mọ̀ pé nǹkan ẹ̀gùn òun náà kó sínú àwọn ọrùn orin iṣẹ́ ta sọ pé tírin tẹ̀yìn bá ń gbó a lè ta káfíra míì àwa tí wọ́n ń gbé fún náà pé endowment tó jẹmọ́rù nǹkan tó lè gbó tó lè mọ́ máa ń fàní wá tá a bá ti rìn pa ń lo nǹkan ibẹ̀ mọ́ bàjẹ́ lọ a lè dispose ẹ̀ ká tó fi ra omi láti tẹ̀jìdídù rẹ̀ eléyìí ló mú ọ̀rọ̀ tí àwọn màlìkíyà sọ pé ọ̀dà fáwa lè ṣe wákfù dananir wà owó cash sọ̀pẹ́ ohun tá a nẹ́tí tẹ́ni àbí àwọn nǹkan ọ̀gbìn tá a lè gbá wọn náà kalẹ̀ pé endowment lélẹ́yìí lọ́dọ̀ wọn la lè gbé kalẹ̀ àwọn sàfihàn sọ́pọ́ọ̀tì wọn pẹ̀lú àwọn ẹ̀rí wọ́n ní báwo ni ó ṣe jẹ́ pé aṣlù nǹkan yóò ṣe mọ̀ sẹ́kọ̀ọ́ ẹni a kówó fún wọ́n ní á gbé owó yẹn kalẹ̀ fún yíyá á wà ní kọ̀ọ̀tún yẹn pé gbogbo ẹni tó bá ya kọ́mọ dá owó mi padà wọ́n ní dá omi padà bá dàlù yẹn ó ti dúró ní màkọ́ọ́mà aṣlù alhamdulillah àti rínú àwọn ọmọ ìyá tó jẹ́ ìmáàmù mọ́sálásí kan ní Ògùn state ń bẹ̀yẹn ẹnìkan wá wòye pé àwọn cooperative ti ń bẹ bí kún pẹ́lú mi tó bá dáwọ́ oṣù mẹ́fà ló tún qualify láti gbowó ẹlòmíì òun rìbá nílọ ń gbà kéèyàn gba one million kún ó sì fa two hundred and fifty thousand jáde lẹ́sẹ̀kẹsẹ̀. yóò sì san one million padà. yóò san one million padà gbogbo àwọn alájẹmọ́sùn àwọn tó ń gúrùmù yín fún ìyàwó lọ́hùn àwọn tó ń là yín mọ́nú àpò gbogbo ọkọ̀ yóò tún lè pera wọn kò sóríire ń bẹ̀ tó tó bá jẹ́ pé ọ̀ní ọ̀là bá ni kí làwọn ń ya yín lówó yẹn sí pé kẹ́ẹ̀ fi rí bínú ọlọ́run táwọn ní òfò yẹn bẹ̀rẹ̀ business wọn ń gbé wá ka yín wọn lébi tẹ́ bá ti yáwó ẹ fi ṣe káwọn ní ọlọ́fò yẹn ṣe bó ṣe yá. lẹ́tẹ̀rí báyìí ẹni yìí òun tẹ̀lé irú ọ̀rọ̀ yìí ó wá gbé owó kalẹ̀ ipe owó yìí òun yẹn yìí ìmáàmù àtàwọn èèyàn ẹ̀yin ẹ̀ mọ mọ́nítọ̀ rẹ̀ ẹ̀ mà wọ́n tẹ́ ẹ lè yá tí wọ́n jó lóòótọ́ tó bá ti ń ya àgbà tó bá kọ́kọ́ wọn dàpadà kọ́ wọn dá padà láì fi ti ń eléyìí ò túmọ̀ pé káwá pé wàá pé tọ̀ ẹ̀dá kan ẹ̀kọ́ náà ti máa ń tọ̀ pé é ṣe lọ́yọ̀ state pẹ̀lú lóògùn state ni àwọn tó jẹ́ jàmá mọ́sálásí yẹn lòún ṣe kí ni ló ṣe é fún ó túmọ̀ kú wọn náà tó nítọ́ sẹ́kù débi pé ọmọ pariwo pé wọ́n fowó kan sí fixed deposit account ogún ọdún ni tí wọ́n gbà á Allah subhanahu wa ta'ala tó bá jókòó dàlkìyàmà ó ní àwọn owó yẹn ó di ejò yóò gbé kọ́ ọlọ́run wọ́n sọ ọ́ di ayọ̀nù gbóná látara pọ̀ yọ sàkáà rẹ̀ fàtúkùwà bí ha jìbá òhùn wọ́n mọ̀ fi lọ ẹ̀kẹ́ wọn àti ìhà wọn àti ẹ̀yìn wọn àwọn àbọ̀ àníkẹ́lọ́fà tí wọ́n fi dápọ̀ àwọn ìmẹ́yẹ̀sà wọn nígbà ẹ̀kọ́ tí yẹn bá lọ bá ẹni tó ní tó ní òfò tí ọba ní fún ọ tó ọba ti ń ba sọ̀rọ̀ ẹ̀kẹ́ náà kọ̀ sí ọjọ́ ọ̀kẹ́ ọ̀gbọ́rọ̀ rẹ̀ wọ́n wá sọ òyìn dáyọ̀ nígbóni wọ́n fi lọ ẹ̀kẹ́ rẹ̀ pé ẹ̀kẹ́ tí ò síríọ̀sì tí ọ̀fẹ́ sẹ̀tì tí ọ̀la àdúgbò lọ́hún sànù rẹ̀ yìí sówó tí wọ́n nẹ́ni kan nínú ta kó fún ọ ní àbí pé kọ́ ọmọ fún àwọn èèyàn míì tí ò ní wọ́n fi búrọ́ọ̀ṣì ẹnu rẹ̀ lẹ́yìn rẹ̀ tí yẹn bá kọ̀ kẹ́sì yẹn tán yọ padà tún kọ ẹ̀gbẹ́ sí i wọ́n tún fi ayọ̀nù e, gbóná wọ́n fi lọ́ lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn tó bá tún ṣe bẹ́ẹ̀ fún tán ṣàkóyà wàá kẹ́yìn pé mo ti ẹ̀ bí sí ìmúntara ń lọ ibì kan ẹ̀yìn tó kọ sí yẹn náà wọ́n fi jóun náà bẹ́ẹ̀ ló fi jẹ́ pé ẹnìkọ̀ọ̀kan wa báwa náà ń ta bá ní ká gbìyànjú ká ṣiṣẹ́ rẹ̀ ni pé nínú àwọn máa ohun tá a bá ti ń dá owó ní àlàyé tí àwọn onímọ̀ tí wọ́n mú wa. ìta wá pè ní ojúlówó tọ́jẹ̀ nǹkan tó gbọ́dọ̀ mọ́ ọbẹ̀ yìí bóyá lè lágbé kalẹ̀ ni mọ́jẹ̀mú wà níbi òun náà mọ́jẹ̀mú alákọ̀ọ́kọ́ ni pé kọjẹ́ pé ohun tá a fẹ́ gbé kalẹ̀ as endowment tá a fẹ́ gbé kalẹ̀ pẹ́tọ̀ nǹkan báyìí ọmọ ọbẹ̀ fáwọn báyìí ọbọ̀dọ̀ jẹ́ pé nǹkan yẹn á mention rẹ̀ specific pé yọ awa specific pé ilẹ̀ mi ti ń bẹ́ ń bi báyìí a plot ń bẹ̀ kì í ṣe pé gbogbo ilẹ̀ mi kalẹ̀ ó sì nílẹ̀ bíi mẹ́wàá tẹ̀bá wà lọ mú ìtẹ́ ìwé okòwò ló sùn ti pẹ́pọ̀sì ń tẹ́ fẹ́ fi ṣe yóò pélé yẹn kọ́ mo fún yín. wọn yóò mẹ́sàn nínú àwọn tó ní yẹn pé eléyìí tẹ kọ́kọ́ lọ́wọ́ fẹ́ kalẹ̀ pé mo gbọ́kọ̀ mi fún yín èwo nínú àwọn ọkọ̀ yín yóò ṣe tààyínú rẹ̀ ní òjò lálàáfíà tí ọba ti ṣe tààyínú rẹ̀ kọ̀ lálàáfíà tó lè dá wàhálà lẹ̀ ẹ̀sìn òsìfẹ́ ohun tá a fẹ́ sílẹ̀ àǹfààní tí ọmọ sàǹfààní báwo yẹn yẹn ọbọ̀rọ̀ jẹ́ pé ojúlówó rẹ̀ ọmọ ṣe kíni yọmọ wà ńlẹ̀ nínú ọ̀kan tí mo gbàgbé mo mẹ́ńṣẹ̀ àwọn nǹkan oko nǹkan gbígbìn náà a rí i pé láwọn àwùjọ wa àwọn ọ̀bẹ pẹ̀kẹ́ ń bẹ nísìn tó yàtọ̀ sáwọn ọ̀bẹ pẹ tààrin àwùjọ wa tó yẹ pé bóyá wọn mú wá láti ìlú kan àwọn àgbàdo wọn lè pàgbàdo òlú ègbó wọn kó wá oṣù méjì méjì lù wọn mọ ọsọ wọn irú àwọn nǹkan yẹn náà wọn ní alẹ́ ẹ̀ńdá ọ̀rẹ́ ìṣẹ̀dá kẹ̀kẹ́ ìjọba kẹ̀kọ́ fáwọn yẹn pé yẹn as empowerment torí pé ànàníyà ẹ̀ egocentric nature ń bẹ fún ọmọ ẹ̀dẹ́ yẹn sọ pé òun nìkan ló ní kò ní kọ́kẹ́ lómi ò ní àwọn tẹ fún yẹn nìkan ní ọmọ wa ni ẹ̀ ti ẹ fún yẹn náà àdáwà tá a fẹ́ gbé kalẹ̀ yẹn tàbá kó kí àǹfààní ó lè wà kó lè circulate láti sọ pé endowment ju empowerment lọ a lè wo pé ọ̀dà o ẹ̀yin àgbẹ̀ á yà yín ní èso yìí tí ò sí lórílẹ̀‐èdè tiwa àbí láwùjọ wa yìí tó ìjẹ́ pé gbígbìn òun ọjàwó ju èyí tẹ́ ń gbìn tẹ́lẹ̀ lọ. àmọ́ wa fún yín ní bẹ́ẹ̀ kóńgò mẹ́wàá mẹ́wàá rẹ̀ tẹ́bá ti wá gbìn ẹ tẹ́bá gbìn tẹ́bá kórè rẹ̀ ẹ dá kóńgò fẹ́ wá yẹn padà láti tún fi rí ẹlòmíì yá lọ́dún tí ń bọ̀ ipa afẹ́yìn fáyínà ẹ̀yìn ti gbìn ẹ ti nígbà ẹ ti kéré rẹ̀ ojú ń ta fún yín yẹn ẹ dá padà ká tún fi rí ẹlòmíì yá lọ́dún tí ń bọ̀ ní abẹ́ pé ẹ wákùú àlùmọ́nfà ilé náà ọlọ. naam ń táwọn ń pè ní àlùwákùú yìí wọ́n ní ìjà lè ṣe endowment fún àwọn ọmọ wa àbí fáwọn ẹbí wa àwọn àfa àlà lè ṣe torí pé táwọn pè ní alowakfu ó pín sí méjì endowment pín sí méjì a ní alowakfu àìrí èyí tó jẹ́ charitable endowment tẹ́kọ̀ ọwà lílẹ̀ àmà fún gbogbo èèyàn fún gbogbo èèyàn lágbé kalẹ̀ fún àtẹ̀lé tí wọ́n ń pè ní alowakfu zori èyí tí ó jẹ́ endowment pé àwọn ọmọ mi ni mo gbé kalẹ̀ fún irú èyí tó jẹ́ alẹ́ khairi òun nìpìlẹ̀ láyà nẹ́bí sallallahu alaihi wasallam torí pé ìfàǹfà wáyé pé èwo la kọ́ fẹ́ pè lẹ́ endowment àkọ́kọ́ ara àwọn tó ká àtúmọ̀ sọ́lá sí ànẹ́bí gan endowment ni ọgbà oko yahudi kan bẹ tó fún ànẹ́bí sallallahu alaihi wasallam ọgbà méje tó wọn lànẹ́bí náà ni òun gbé kalẹ̀ fáwọn bani hashim àti bani mutallib kọ́ yẹn pé ànẹ́bí gẹ́gẹ́ ṣe endowment kó tó sọ ẹ̀ka ti umar wọ́n lé bíi méje kalẹ̀ lábẹ́ pé ìran méjì wá ni endowment pín sí ń tá a gbé kalẹ̀ pé àǹfààní ìkọmọ tí ọmọdé àná kọmọdé táwọn ẹni báyìí àrí tí ọmọ jẹ́ ti gbogbo èèyàn àlẹ́pẹ́ fún gbogbo mùsùlùmí àlẹ́pẹ́ fún gbogbo òlu kò bá jẹ́ mùsùlùmí ni kò bá jẹ́ ni tí ó ń ṣẹ̀sìn míì yálà ẹni tó jẹ́ abọ̀rìṣà ni yálà ẹni tó jẹ́ ni tí ń lọ ṣọ́ọ̀ṣì ni àlèṣe bẹ́ẹ̀ ọ̀sàbùrú mbẹ̀ torí pé Islam ẹ̀sìn tó wá ni ẹ̀sìn ni ọlá tí ń bẹ lára rẹ̀ yọmọ fi rìn ọmọlàkejì mùsùlùmí ìfara ni àwọn èèyàn tó kọ́lá lànàbí sọ pé èyí ó sọlùgbàgbọ́ òdodo ẹni táwọn alábàágbé rẹ̀ ò lè fọkàn balẹ̀ sí aburú ọwọ́ rẹ̀. sallallahu alayhi wa sallam. lókè jẹ́ pé ibi tí ọba ń bẹ̀ mùsùlùmí jẹ́ káwọn tí ẹ̀ jọ tẹ̀sí ọ̀ fọkàn balẹ̀ tábà fi nǹkan sọ́yàn. ẹ ti sọ. tábà fi sọ àfa ọkàn wa balẹ̀. sọ látàrí báyìí ẹlẹ́ ọmọ ni a lè ṣe endowment fáwọn ọmọ wa yàtọ̀ sí ti general torí pé wọ́n náà wọ́n sọ wọ́n padà ń ti fáwọn ọmọ wọn torí pé wọ́n fẹ́ fáwọn ọmọ wọn lẹ̀lẹ́ tí ọmọ báárà tí ọmọ wọ́n àwọn yẹn jẹun tí àbá wọn ló ṣe báyìí o ṣùgbọ́n àwọn yẹn mọ̀ ara agún lẹ́yìn rẹ̀ wọ́n ní a lè ṣe bẹ́ẹ̀ tóun ló sì fi mọ bẹ́ẹ̀ sábẹ́ sọ́dákọ̀ tánibì sọ fún wa pé ká sì dáadáa sáwọn alábàásùnmọ̀ wa. kí ni wá ni àwọn mọ̀jẹ̀mú ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé tá a bá ṣerú eléyìí fáwọn ọmọ tá a bí a gbọ́dọ̀ ṣe fún ẹnìkan fáwọn kan bí so àwọn ọmọ ṣe kíní ìfúnpọ̀ ọmọlọ́gbà mẹ́ là á sì fún gbogbo àwọn ọmọ wa kọ̀díjà tó lè mú pé ká yọ àwọn ọ̀kẹ́ lẹ̀ á dé bẹ̀. wọ́n ní kí lọ́fà tó yẹ pé gbogbo ọmọ láṣẹ fún alukurani pa wá láṣẹ al'adl kàṣẹ déédé lábẹ́ àyà pé inna Allah ya'muru bil adl wal ihsan ìwà yẹn ìdá endowment kan lè pé àwọn ọmọ mi báyìí kásìtà yìí ni wọn àwọn eléyìí ò ní bẹ́ẹ̀ yóò dá wàhálà alẹ̀ àtúndádìsí ànábì tó sọ fún wa pé ká ṣe déédéé láàrin àwọn ọmọ wa kódà níbi ẹ̀bùn kódà rẹ̀ tó pé ànábì pé òun fún lágbájá ń sìn ànábì ní èmi ẹ jẹ́rìí burúkú lọ́wọ́ lèmi ìjọba ọjẹ́rú ẹ̀rí ni. ṣé gbogbo ọmọ rẹ yókù náà ló fún. kódà Abubakar Siddiq àwọn náà fún yàwó àìsàn ní nǹkan tó ń padà retrieve ẹ̀ tó ń gbà padà fẹ́ hà káwọn bá kó sínú ẹ̀ṣẹ̀ látara pé mo sọmọ kẹlẹ́sà pẹ̀lú ẹ̀bùn kan ìfún mi ilé mi tí ó tò lónìí bàbá mi lọ fọwọ́ ẹ̀ da ojú ayé rẹ̀ rú àti ẹ̀yìn rẹ̀ nígbà tó kú torí pé látọjú ayé báyìí ló ti mọ àwọn tí ń sì kẹ́ ó ti pa wọn kan jì látàrí báyìí ló fi jẹ́ pé wọ́n á ní kí ló lè fa taxis ká sa àwọn kan specify pé endowment tá a fẹ́ ṣe tá a pè ní alwakfu yìí pé àwọn báyìí tí wọ́n àwọn ni ó fi ní hakusi al-istiqaq kí ni ó kọlífàyà àwọn kẹta fi lè pé ọ̀dà afẹ́ fápákan àfápákan a rí pé àti sọ general pé àyè dáwọn kẹyà lọ́tọ̀ ṣùgbọ́n condition lè wá tá a fi dáwọn kẹyà lọ́tọ̀ tó jẹ́ pé eléyìí náà gbogbo àwa tá a jẹ́ àfa àtà bá lò ó àǹfààní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún wa. a rí nínú àwọn àfa wa Sheikh Nasiruddin Al-Albani rahmatan wasi'a nígbà tí wọ́n kú nínú àkọọ́lẹ̀ wọn láti wọ́n ti sọ pé táwọn bá kú wá sí yàrá wọn ṣe tóun náà kó sábẹ́ ẹ̀ńdámà ẹ̀ sọ pé méjèèjì àmọ́ papọ̀ tó pé tàbárò ní méjèèjì ọ̀kẹ́ ń jẹ́ ba'dal maut ọ̀kẹ́ ń jẹ́ fi halil hayat wọ́n sọ pé gbogbo maktaba àwọn pátá láìbírì àwọn pátá àwọn gbé fún jamiya islamiyya ti ń bẹ ní medina gbogbo tí àtàwọn ní pátápátá èyí tá yálà èyí tí wọ́n print ni èyí tí wọ́n print àwọn màkùtò tó táwọn kọ kalẹ̀ tí wọ́n ti publish pé ó di property gbogbo ayé ní jamiya yẹn yunifásitì yẹn ọ̀kan nìyẹn tàbí ẹ̀sìn gbà láyè pé káwọ àwọn tá a jẹ́ àfa kọ́mọ̀jọ́ káwọn ọba tíra àfa nílé ibi wọ́n ń tàkàrà àbámọ̀ ọba mi wọ́n ń takọ̀ pọ́f a lè ṣe wákùú gbogbo tíra wa pé mo ṣe é mo gbé e kalẹ̀ as endowment fún gbogbo àwọn ọmọ mi tí wọ́n bá kéwú wọ́n ní eléyìí ń túmọ̀ pé èyí tí ọba ti kéwú nínú ọmọ rẹ kò sínú ẹ̀ ń tọ́lẹ̀ tọ́ sí torí pé tán bá pín tíra níbi tí ọba sì fẹ́ ọ̀rẹ́ ní tí òkéwú tí ọmọ kan tí ó fi kó báwọn tó kéwòn yẹn pé kíkà ni ó yẹ mọ fàǹfà lẹ́yìn ikú bàbá wọn torí náà àwọn tí wọ́n sẹ́kù fún yẹn lẹ́yìn ikú ẹni ni kéèyàn kó tíra kalẹ̀ fún ọmọ ká ní tíra rẹ o kéèyàn kó káwọn tíra burúkú kà jẹ́ pé tí wọ́n bá ti ń lò ó wàláhì ìyá yẹn ọmọ lékún ni wọ́n tọ́ lọ ra abu masal falaki àbàtà ìtúwí tí a ìsábì tí wọ́n fi ń ṣe sábì tí wọ́n fi ń ṣàyẹ̀wò gbogbo àwọn tí a lọ lọ kójọ tí a ó kọ àlùjànnú kọ́dọ̀ kẹ́ńbẹ́ ẹ kàn jó tó tíra ní tíra bú lótò nbẹ lakọlẹ náà àwọn tíra àwọn kọlẹ ìdílárúbá lóòótọ́ so wọn kọ́ra àwọn ọmọ kọ́yà kúránì sí ṣé tíra tó ní kọ́ ọmọ lọ́rí nǹkan mọ́rí sàárè ṣé tíra ni tíra tó ní kí wọ́n mú nǹkan oṣù ọmọ obìnrin tí ò tí tọkùnrin ò tí gorí ẹ̀ rí kí nǹkan mọ kọ́ ọmọ fi létí ró ṣé tíra ni bí ẹ bá ṣe àwọn tíra burúkú báyìí tábà náà wọ́n sì fi kọ́ kódà lábẹ́ báyìí ló fi wá jẹ́ pé a lè pé wákùfù ní gbogbo tíra mi kò sínú ogún tẹ́ pín o tí wọ́n bẹ kú o a sọ ọkà ìlàsọ̀ọ́lẹ̀ àbí lójú ayé ńlá ti pé láìbírì yìí wákùfù ni torí pé láìbírì àfáà míì tí wọ́n bá gúnyàn ìyẹn ti di bílọ́níà wọ́n wá ní wọ́n túnmọ̀ kó gbọ́ ọmọ rẹ̀ tí ó bá ti kéwú wọn ò ní hákù sí wákùfù yẹn ọ̀kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun ni a lè wo pé ọlọ́run kẹwàá nú ẹbí àwọn ọmọ kẹwàá wọn ti ròkè àwa lè gbé nǹkan kalẹ̀ bóyá kọ́ńpìnì kẹ́pẹ́ kọ́ńpìnì eléyìí gbogbo àwọn ọmọ mi tí ọwọ́ wọn ò bá ròkè torí pa àwọn ọmọ tí ó yòlò sí tí ò ní lówó pé yàtọ̀ sí pé pínpín eléyìí mọ̀kẹ́ gbé kalẹ̀ àwọn tẹ́ bá ti rí i pé ọwọ́ wọn ò gòkè àtijọ́ àti mú nira fún wọn wákùfù endowment ni fún àwọn yẹn àwọn tọ́lọ́ ń bẹ́ẹ̀ ti kẹ́tí àwọn lówó lọ́wọ́ wọn lẹ́tọ̀ọ́ sí èyí tá a sọ yìí ń bẹnu tíra tó ń pè ní àdìyá òlẹ́mẹ̀ẹ́ ká mú ẹyọ kan wánú àwọn àkọọ́lẹ̀ kọ́mọ́ dàbí pa ń sọ ní orí ìtì ń bẹ láwọn àkọọ́lẹ̀ nínú àwọn tíra pé ó dà wá tá a jó lówó tí yàtọ̀ sí pé tíra a lè pé endowment tá a gbé kalẹ̀ yìí àwọn tó bá tòsí nínú ọmọ tá a bí àbí nínú ẹbí wa tọwọ́ wọn ò tẹnu tọwọ́ wọn ò tókè kí bùkátà wọn ń gbé wọn lọ sọ àgbàrá ni bùkátà wọn wọn ni a lè ṣe bẹ́ẹ̀ sáré pé ìsìláàmù ti kọ́ wa bá ṣe tó ayé wa tó ta bá kú tán tá a sì lẹ́tọ̀ọ́ sí àdúrà nígbà tá a bá ti ṣe léyìí báyìí ń túmọ̀ pé a ti ń tu ẹ̀yìn wa kalẹ̀ lójú ayé wa káwa bira wa lẹ́nu láwùjọ wa mélòó rú rẹ̀ níbẹ̀ àwa wo la lẹ́nu pa fẹ́ ṣe bẹ́ẹ̀ àwa wo ni wọ́n ṣe bẹ́ẹ̀ kalẹ̀ tá a ní yí padà lẹ́yìn ikú àwọn tó gbé kalẹ̀ torí pé báwọn tó bí wa bá ti fi hun rélẹ̀ nírú nǹkan báyìí àyè fi ọ̀kánjúà ká lọ́ọ́ fi gbà á padà torí pé a rí àkọọ́lẹ̀ nínú àwọn tó ṣẹlẹ̀ kéde pé láyé ànábì ọlọ́run kan láyé tá ń bẹ̀ yìí náà ni inú tíra kan tí àfa wà kẹ́kọ̀ọ́ wọ́n pè ní tíra al-jazā'u min jinsil amal wọ́lárakùnrin kan jẹ́ ibùdó jàdìán òun náà wá gbàgbọ́ yìí ayà pé lan tanalu al-birra hattā tunfiqū mimmā tuḥibbūn tàbí ká wo ahlāqu salaf inú tíra yẹn náà òun náà gbé wa wọ́n ní ìhun tó ṣẹlẹ̀ láyé tá ń bẹ̀ yìí wà kì pé contemporary issue bí ó ti pẹ́ o ṣùgbọ́n kìí ṣe pé láyé àwọn ànẹ́bì Noah láyé ànẹ́bì Ísákọ́ ọlárakùnrin kẹ́kẹ́ wa òun náà ronú pé ha ah, òun ní màálù omi wàrà rẹ̀ ń jáde dáadáa ní sàǹfààní wà ó pé jóun ò fi tọrẹ fáwọn tí ò ní kó o gbé fún ọkọ jẹ́ ṣọ́ọ̀ṣì àtijẹ́ nǹkan ọ̀sìn mọ́ lómi wàrà dáadáa ló gbé fún yẹn tọ́jọ́ òun náà lójú torí pé òun ti máa ń jọ lójú là tọrẹ ọ̀pọ̀lọpọ̀ wa aṣọ tó ti gbó nìkan la fi tọrẹ rí mélòó wa ló fi aṣọ tuntun tọrẹ fún yẹn rí ọ̀pọ̀lọpọ̀ wa àjẹkù oúnjẹ là á gbé fún yẹn àgbé ìta àṣẹ̀ẹ̀sẹ̀ tó gbóná táwa náà ò tí ì jẹ́mbẹ̀ àgbé fún yẹn rí ọ̀pọ̀lọpọ̀ wa àjẹkù ẹran sẹ́pẹ́ egun kọjú egun kọjú kí n là á gbé fún yẹn àgbé pé láǹtàn ìwádìílá àti wọ̀nyí tí ìmúna tọ́ àmà aláhùbìhì aláhùbìhì ti bẹ́ẹ̀ wọ́n ní máa nà méjì lónìí pé èyí tí ń wù gangan tó ń gangan pìrìfà ni ó fi tọrẹ aláhùbìhì lórí ìfẹ́ ọlọ́ wọ́n ni máa nà méjì tó ní nìyẹn ó túmọ̀ pé ẹni tó bá jẹ́ pé tọ̀ kìí ṣe pé èyí tó wù ú ló fi tọrẹ èyí tó ń náwó pé eléyìí náà ọ̀ bàjẹ́ mo lè fi tọrẹ wọ́n náà ní ló gbé kalẹ̀ pé irú tèmi ń jẹ náà ní fún ẹrú mi jẹ ọmọ ọ̀dọ̀ mi jẹ ní fa àwọn ọmọ ọ̀fẹ́ mi jẹ ní fa àwọn tí ò ní tí wọ́n ń béèrè lọ́wọ́ mi irú aṣọ tí mo dá sọ́rùn ní dá sọ́rùn àwọn náà wọn àyà pé wọ́n yóò tẹ̀ ẹ̀mú náà alá ọ̀yí tí ẹ̀mú náà tọ́ àmà alá àhúbẹ̀ yìí mẹ́sìkínà wọ̀yẹ̀ tí máa wọ̀ àṣírà báwọn Bịa àsìkò ọ̀dá tí ò sí mọ́ pé ti pé ìgbàlè yìí o torí pé ayé tá à ń bẹ́ńbẹ́ ọ̀rọ̀ tọ́lọ́run sí fún wa ọ̀kan náà àwọn àfáà ní ìzà àti dúnìyà ilé ìkàfà jùdù bí ha tó ra iná ha tàtàkọ̀ lẹ́bù tàkọ́ àná sọ pé life is transient no condition is permanent gbogbo sọ ṣùgbọ́n àwọn tá à ń sọ yẹn akọ́dà ń gbà mí sọ pé abẹ́ẹ̀kọ́ ni tó bá rọ̀ sọ́dọ̀ ẹlẹ́ni ó lè dá o kọ́lọ́rọ̀ síbò mi. ọwọ́ àfi nǹkan yìí tọrẹ owó pé táwọn náà níyọ́ táwọn lò ṣùgbọ́n ìtọ́ dáa jù ló fi tọrẹ tó gbé fani yẹn pé àṣẹdámẹ̀ pé ẹ̀yin lẹ ní gbogbo àfáàntì ọmọ jáde mẹ́. ọwọ́ àdìjọ́ tí ọ̀dá wa dá òun ni wọ́n mú lé òun ni wọ́n jẹ ọwọ́ àjáde wọ́n kò kíníkẹ́ni dáhàlù dáhàlù eléyìí háà mẹ́mẹ́ háà ọlọ́mọ ni ọjẹ́ bíi ntalẹ̀pẹ́ ń ní environment bíi tíṣẹ̀lẹ̀ yẹn ti wọ́n ní wá ń wá omi dáhàlù yẹn sì ní bó ṣe rí ni pé tí wọ́n bá kó sínú ihò lẹ̀ yẹn wọ́n kọ̀ mọ́ kẹ́ gbígbẹ́ wọ́n padà lọ kan omi níbẹ̀ wọ́n ti pọnmi jáde kì í ti pé àwọn ń lo lọ́kọ̀ àbí gbá tá a fi ń fa mi ọ wá kó sínú ilẹ̀ yẹn bí ó kíkọ́ tí ó kó sínú ilẹ̀ yẹn ilẹ̀ wá jìn ṣe pé ọjà sísàlẹ̀ sàlẹ̀ pátápátá àwọn ọmọ tí wọ́n jọ lọ wọn ò gbúrò ẹ̀ mọ́ kò sì jáde kí fi ń lo ọjọ́ mẹ́ta nínú rẹ̀ níbi tọ́wọ́ wà ebi dédé bíi pé ó mu omi ọ̀ka ọwọ́ níbi tí ó ṣubú sílẹ̀ níta wá ṣubú sílẹ̀ tó kọ ọ fi pàkọ́lé lọ kẹyìn sókè lóòkùn láì rí ná. ọkọ yẹn sókè. ẹ á sì rí i pé tí yẹn bá mu milk òun mọ èèwọ̀n fíìlì pé èèyàn yóò yàtọ̀ sí pé ọ̀ ń tẹ̀ ń gbẹ. so ọwọ́ ọwọ́ rí i pé nkẹ́kẹ́ ń kẹ́sìn òun lẹ́nu tó tó tó tó tẹ́sì rẹ̀ tí ó rí i pé bí omi wàrà ni. èrì ní fi ń sọ̀fáì fún iye ọjọ́ tó lò nù lẹ̀ àwọn ọmọ àwọn ọmọ tó fi ilẹ̀ ọlọ́fọ́ jábọ́ ọmọ àwọn jọmọ ọlọ́kẹ́jú àtọ́ni pé ah, bàbá ti kú ń tiẹ̀ káwọn ọlọ́kùnrin rẹ̀ ojú ohun tó kù nígbà wọn fẹ́ pin ọ̀kẹ́jú àtúmú ọlá ti ní àwọn tẹ́pọ̀ àwọn òbí wa bá ti ṣe endowment kẹkẹlẹ̀ àbáwọn kẹkẹ́ ńlẹ̀ tọ́jọ́ wákìfù tí wọ́n gbé kalẹ̀ kámọ́ lọ́wọ́ pé á ẹ̀ ibi ilẹ̀ rẹ̀ ń bẹ lọ́wọ́ wa tó a ti sọ pé mílìkù nǹkan yẹn pé kọ́sọ́dì pé ó lè jẹ́ pé ó kọ́ wa láti téèyàn bá fọmọ búlẹ̀ lẹ́yìn ikú rẹ̀ àwọn ọmọ ilé lọ pé ìwé ilẹ̀ yẹn ó lè lọ pọ̀ lẹ́jọ́ torí pé tí wọn bá ti ṣèwé tí ọba kì í pé o ti fún wa for life tó ń ka ti wo pé mùsùlùmí ni mí àwọn mi gbọ́ yé àwọn tí ọba di wàhálà bẹ́ẹ̀ ká ṣèwé tí ó jẹ́wé àṣepa àbí ká rà á ló kọ àwọn tí ó kọ mùsùlùmí àbí ló kọ ìlú láwọn tábẹ́ fi ṣàǹfààní fún. àwọn ọmọ rẹ̀ wá bá wọn fún ní màálù yẹn wọ́n sọ dá màálù yìí padà tó kọ́ màálù tó dáa jù lákòó bí wàhálà rẹ̀ sàǹfààní à ń tà ń bẹ̀ à ń mú ń bẹ̀ ọ́ dá padà ní àbí ká fi nǹkan mi rọ́pò fún àbí ká gbà á lọ́wọ́ rẹ̀ kọ́ tiẹ̀ mọ́rin kankan wọ́n wá ní kí ló ṣẹlẹ̀ tí bàbá yín mọ̀ sí òǹtẹ̀wádẹ́wò yìí òǹtẹ̀wádẹ́wò yìí wọ́n ní bàbá àwọn báwo bàbá àwọn ti kú kọ́dà àwọn fẹ́ pín ogún rẹ̀ làwọn fi wá báwo. bàbá yín kú ẹ̀ sọ fún mi ó ti mọ̀ pé níta bá ti dáadáa fún asin ilà náà tẹ̀sítáàbìrì kùlù bá wọn. wọ́n sì ní júbì lẹ́tìlì kùlù aláhùbìmán àṣànà ilé. àdámọ́tọ́lọ́ ń dámọ́ ẹ̀mí ni pé gbogbo ẹni tí bá ti dáadáa fẹ́mi ẹ̀mí ọmọ nífẹ̀ẹ́ rẹ̀. ọwọ́ ní kúrẹ́tẹ̀ sọ fún arákùnrin yẹn wá gbéra ó ní kí wọ́n mú un lọ bí ìhùn tí àbá wọn kó sí tí wọn ò fi gúrò ẹ̀mọ́ tí wọ́n fi wò kó ti kú lẹ́yìn bí odidi bí ọjọ́ mẹ́jọ àbí jù bẹ́ẹ̀ lọ nígbà wọn débẹ̀ wọn arákùnrin yẹn wá okùn wọn kò kékeré ní àsomọ́à àwọn ọ̀sámọ́à àlèpé níbi kándù ọwọ́ àtẹnẹ́sì torípẹ́ nìyẹn òun ní ẹ̀kọ́ nípa bá a ṣe ẹ̀rọ pé téèyàn bá já sí kànga nísìn àwọn kẹmẹtẹ fún wọn lè kó sí kànga yẹn tí wọ́n sì lọ yọ yẹn báyìí yẹn bá kó sódò kì í ṣe gbogbo ẹni tí ń lọ bẹ̀ pé ọmọ kẹ́ kó sódò ló lè kó sódò. bẹ́ẹ̀ni wọn tẹ ń wí sọfà òtá lulọ yìí ọsẹlẹ Allahu akbar ẹnìkan kó kànga àwọn kan ti kó kànga wọn sì lọ yọ wa àwa ta lómi àti lè kó sí. wọn sì kó sí kànga àwọn náà omi náà mọ àwọn náà tán o wọ́n sì yọ ẹnìyẹn wọn irú ẹnìyẹn ọlọ́run fún un ní ẹ̀kọ́ àti ìyọrú ẹni tó bá já sínú dáhàlù tá a sọ yìí. wọ́n nígbà tó wá ọ̀tàn náà sí ẹnu okùn yẹn ó ń lò ó ti ní àmì tí ń fi mọ̀ pé nǹkan kẹ́sì ń bẹ nínú ihò yìí tí ò tí kù pé sáyìn tí iná tó tàn yẹn tí mú wá fún gẹ́gẹ́ bó wà lákọọ́lẹ̀ títí tó fi wá kọ́kọ́ kan gbẹrẹfu tẹni yìí mi tó ti já sínú ti sàtà tó já sí ọwọ́ àpàdà kan ẹnìyẹn bẹ̀ tó ti wíìkì kalẹ̀ ọwọ́ àgbè ó gbé e jáde nígbà tó gbé e jáde bí pé ah láti jọ yọ̀ ń bẹ́ nù hó kí ni òun fi ń survive ọwọ́ á ní ohun tóun rí ni pípa tóun já sí ní ẹ̀yìn bí ọjọ́ mẹ́ta tó ti di pé bíi pé ikú fẹ́ dé kò sí oúnjẹ kò sí kankan mọ́ òun rí pé omi nínú kan omi wàrà kankan sí òun ní ẹnu ní everyday láwọn àkókò báyìí ṣùgbọ́n gbọ́ ya omi wàrà yẹn ò kán mọ́ lẹ́yìn ọjọ́ kẹta ẹni wa ni ó súnmọ́ kọjá pé ohun tí òfin kan torí pé àwọn ọmọ rẹ ńjọ́ tó ní ọ̀kan mọ́ yìí iná ẹ̀ làwọn ọmọ rẹ wá rọ́lẹ̀ bá mi pé àwọn fẹ́ gba mọ̀ọ́lù tí àbá àwọn fún mi tí mi náà fi ń sàǹfààní pé ó ní kí mi ọmọ líìfù lórí àǹfààní rẹ̀ ó súnmọ́ wípé ìdúró omi wàrà yẹn pé àwa tá a ní sàǹfààní àwa ní orí lò mọ́ mo ti gbé e fáwọn ọmọ rẹ o pé kọ́ ọmọ gbé e lọ ṣùgbọ́n mo á wò pé a ah, gbọ́ tó ṣe mí lóore kò yẹ parẹ́ sí ìbẹ̀rẹ̀ tọ́lọ́ bá lò ní sábàbí ọwọ́ ajáde a rí i pé ẹ̀kọ́ tó ti jáde ń belé yìí ni pé tí àwọn òbí wa bá gbérú àwọn nǹkan báyìí kalẹ̀ bí àwọn tá a ní bóyá ni àwọn tó gbélé kalẹ̀ ni fáwọn èèyàn pé kọ́ ọmọ gbé bẹ́ẹ̀ tó ń ṣe wákùú àlùmáńfà tí aṣílù sì ń bẹ àwa báwo la ṣe ní pa orí pa àwọn òbí yẹn lẹ́yìn ìgbà tí wọ́n bá lọ tán tá a sì ní jẹ́ ọmọ ọbú tóró ẹ tó sẹ́yìn bàbá bàbá dáadáa eléyìí pàtàkì ló fi jẹ́ pé àdìsí ànẹ́bì tá a fi wọlé náà pé ànẹ́bì ní tí ọmọ ẹ̀dá tó bá ti jáde láyé gbogbo iṣẹ́ rẹ̀ ó gé àyàfi níbi nǹkan mẹ́ta ó ní ìmọ̀ tọ́kọ́ yẹn ti ń sàǹfààní ló fi jẹ́ pé ní ìpìlẹ̀ nínú ẹ̀sìn Islam pẹ̀lú nínú gbogbo àwọn tech fund ní ṣùgbẹ́ẹ̀kù kìríkà àwọn tí lónìí tí wọ́n ń pé wọ́n náwó sáwọn ilé ẹ̀kọ́ Islam lọ́kọ́ gbé wá lábẹ́ kódà odidi àkọọ́lẹ̀ tíra kan wà tí wọ́n pè ní numuzajul islami fi tẹ̀míwìlì ta'lim pé mọ́dẹ́lì tí Islam gbé kalẹ̀ táà mọ́ fi fọ́ǹdì ẹ̀kọ́ tàbí àkọ́kọ́ yunifásitì ń di ilé ẹ̀kọ́ àkọ́kọ́ mọ́ mọ́sáàsì nípìnlẹ̀ nígbà tí ń di pé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ báwọn ó sì mọ akẹ́kọ̀ọ́ àwọn tó bí wọn òróró san àwọn mùsùlùmí wá ń ṣe wákfù pé èmi gbé nǹkan yìí kalẹ̀ èrè tí máa ń rí ń bẹ̀ á mọ̀ fi ra kíra fún gbogbo ẹ̀nà bá fẹ́ kéwú eléyìí òun náà gbé tiẹ̀ kalẹ̀ pé èrè máa ń rí ń bẹ̀ á mọ̀ fi provide oúnjẹ fún gbogbo àwọn tí máa ń kéwú eléyìí á mọ̀ fi provide sákàn fún wọn ló fi jẹ́ pé gbogbo wa lónìí láwọn tá ń bẹ láwọn áfíríkà láwọn olùkọ̀ọ̀kan á mọ̀ pa àwọn wá mí ní à àti kìnìkan owó àwọn kan wọ́n gbé kalẹ̀ táwọn sì wákfù rẹ̀ pé ibi tá a fẹ́ kọ́ mú ọmọ ọ̀nà ni gbogbo tí máa ń jáde níbi ilé iṣẹ́ ilé àwọn tó bá fẹ́ kéwú tíra ni ẹ mọ fi produce ẹ mọ hátìrà fún wọn lọ́fẹ̀ẹ́ kódà àtàn ẹ̀yà wa àwọn ìlú tó kéré sí wa sọ pé irú Kuwait lápẹẹrẹ àwọn tó gbé bẹ̀ wọ́n jẹ́ oyé wa pé kò tó Ọ̀yọ́ state ẹ wá wo ìlú wo lọ́yọ̀ state yìí ni ọwọ́jà ọwọ́ oore wọn ọ̀fẹ́ dé wọn á kọ́ hospital fún yín wọn akọ́ mọ́sálásí àwọn kẹ́sì kẹ́sì gbóhùn kalẹ̀ pé ohun tí wọ́n jáde ń bì wákfù ni. so lẹ́sìn fún aráwọn foundation àwọn kíni ọmọ ọgbà àwa táà tó wá ń gbarú nǹkan yẹn náà wá ṣé ohun táwọn tó lówó ní àfi ṣe ṣé náà láàfin ṣètò pé á jábọ̀ fọlọ́ subhanahu wa ta'ala gba àwọn ní ọkọ mọ́sálásí kọ́fẹ̀ báyìí ṣùgbọ́n ohun tí wọ́n kọ́ ó ní ọkọ fáwọn tí ọmọ fi sẹ̀sìn ọlọ́run tó yẹ pé wọ́n ní ọgbẹ́ kẹ̀ǹgà ayé báyìí ṣe yẹrẹ lọ́gbẹ́ ni pé àwa náà táwa ń bẹ tó bá jẹ́ pé àwọn tó ní láwùjọ wa náà àrọ̀ wa káwa ní o gbìyànjú á rí i pé gbogbo àwọn mọ́tò mọ́kọ́ wọn lè pé mọ́sídìdù kìíní kan wọ́n kọrúkọ rẹ̀ sí lára tí wọ́n náà wọ́n kọrúkọ rẹ̀ sí wọ́n kọrúkọ rẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ àmọ̀ bá àwa náà sì àṣìṣe wọ́ọ̀kù tó bá ṣe kọ́ tán wọ́n ní wẹ̀yìn kódà àdínà àwọn míì tẹ́kọ́ bá tún kọ́ tán wọ́n wọ́n mọ́nítọ̀ activity dáwà wò lẹ́ ń ṣe ń bẹ́ẹ̀ eléyẹn ni ọ̀pọ̀lọpọ̀ ń gbọ́yé sódì tí wọ́n fi mọ́ sọ pé ya àwọn kan ń gbowó lẹ̀ lárúbáwá ni wọ́n ń ṣe kíní kan lẹ̀ lárúbáwá ni tọ́wọ́ yẹ kó máa ń gbowó lẹ̀ lárúbáwá lóòótọ́ eléyẹn gẹ á pé ní pé kíni alukurani sọ pé lahumul busra wa fil hayati dunya wa fil akhirah kódà àwọn ẹni tó wọ́n fi náà wọ́n ṣe gbámọ̀ wọ́n ṣe bídí àbáyé wọ́n ṣe kíní kan wọ́n ń gbowó ni wọ́n dẹ̀ tí wọ́n náà bá pa á tí tọ́ ni àìsí àwọn work pé endowment pé agbékalẹ̀ eléègbélé ìkalẹ̀ eléègbélé ìkalẹ̀ kọmọ mójútó nǹkan báyìí tí bá ń bẹ yóò alleviate poverty torí pé ọlọ́run tó dá wa nìkan òun ló lè eradicate poverty kò sì ní eradicate rẹ̀ torí pé tó bá eradicate tí ò sólòsì mọ́ ànígbádùn ayé ó sì ní bá a ṣe dáyé ni pé apá kan mọ̀ ju يقسمون رحمة ربك أن قسمنا بينهم عيشتهم في الحياة الدنيا ورفعنا فوقهم على فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخرية ṣògo wa bá jẹ́ lówó ta ni ó jẹ́ dírẹ́fà àbí ṣògo àwa tá a lọ́kọ̀ ńlá táwa ní láàmú wà fúnra wa ni pé ṣùgbọ́n láti alizé tiẹ̀ kí gbèsè ayé yẹn ó lè nítumọ̀ a máa ṣe wákfù wákfù tá a máa ṣe aṣọ pé ó kú sí méjì ìmọ̀ akọ́jẹ́ wa alwakful khairi tí ó jẹ́ charitable endowment àbẹ́yìí tí ó jẹ́ alwakfu zuri yìí èyí tó yẹ pé fáwọn ọmọ wa pé bá a bá ti ń kẹta fún aráàlú generally ká tó kẹta fún àwọn ọmọ wa torí pé tí a bá níta àwọn ọmọ wa yẹn wọ́n ní ní kẹ̀yìnkẹ̀yìn àwọn tó jẹ́ àwọn sọ̀hábà àti àwọn tó jẹ́ àwọn tàbíìn wọ́n padà ń sẹ́rí síbi wakfu ti zuri yìí tí wọ́n bá ti ṣe ti khairi yìí tán wọ́n ó ṣe ti general torí pé ẹlòmíì nínú àwọn tá a la ṣe ti general fún ó ń jẹ́ tọmọ rẹ náà bá wá bẹ̀ pé ibi mo jẹ́nà àlọ́mọ rẹ wà tó ní ti dùrí yìí tó ti fáwọn ọmọ rẹ pé eléyìí àwọn ọmọ mi ni mo ṣe empowerment eh, eh, endowment eléyìí fún ó lè mọ sọ̀rọ̀ sí pé ẹ ah, eh, dín wọn kan bàbá rẹ ló ṣe bí kò mọ̀ rẹ lè sọ̀rọ̀ wàhálà lè ṣẹlẹ̀ tó lè fẹ́ bá fẹ́rẹ̀ jẹ́ wọ́n fi ní òun náà nú ẹ̀sìn ẹ̀sìn gbà wá láyé rẹ̀ káwọ́ pé eléyìí àwọn fámìlì mi iná ẹ̀ lélẹ̀ láti fi jọ jẹ́ pé ìrẹ́pọ̀ ọmọ ọbẹ̀ láàrin àwọn tá a ṣe ti general fún ìtàpẹ́ ní alwakful khoiri àwa tá a ṣe jẹ́kọ̀ọ́ àárín àyíká adálẹ̀ pé tọ́jọ́ pé bíi fámìlì wa àbáwọn tó súnmọ́ wa àwọn àkọ́rìbì wa yọmọ jẹ́ alwaqfu àgùrí so látàrí báyìí ibi tí a dúró ni ọ̀rọ̀ yìí pọ̀ kọjá ohun tí a lè sọ wọn bá tá a lè sọ ńbẹ̀ la sọ yìí nígbà míì nǹkan àfẹ́ ọmọọ̀rọ̀ bàkíyà á tún mọ̀ mẹ́nu bá àwọn nǹkan bá ní í ṣe pẹ̀lú rẹ̀. jazakumullahu khairan ọlọ́run bá àti wọn tara lè yà ń bẹ lọ́hùn fún gbogbo àwa tí ọlọ́hùn tí ó gbé lọ́wọ́ sókè gẹ́gẹ́ bí àyà tí a kà nígbà tí ètò ń lọ sí parí sìn ọlọ́hùn wọn pè yín ń pa o gbogbo àwọn tó ti sàwọn dáradára ta kà yẹn torí pa àdọ́pọ̀lọpọ̀ ẹlòmíì mọ̀ so ọlọ́hùn bá wa san yín lẹ́sùn lóore àwa máa jò ó dúró síbẹ̀ bákan náà ni kó gbogbo ẹ̀yin tẹ́yìn náà jẹ́yìn olùmọ̀ àjọ tira wa náà ní tọ́lọ́wọ́n fi pé ká lè jẹ́ náà jẹ́ tẹ̀lé kọ̀ọ̀kan wa. bẹ́ẹ̀ ni láyé ta'ala lórí àkùrẹ́ ọ̀rọ̀ wa ah, tí a sọ fún náà. ìkòkò tí ẹrú ọlọ́run kò fún wa àwa gan àtúmọ̀ ẹrú ọlọ́run kòkò márùn. kòkò márùn bẹ́ẹ̀ ni. ohun tá a fẹ́ ṣe ń bẹ̀ ni pé àkọ́kọ́ obìnrin tó bá kọ́kọ́ pè wá wọlé nínú àwọn tó fẹ́ pè báyọ̀ fẹ́ béèrè béèrè ni ẹni zero nine zero seventy seventy one eighteen eighty one tàbí zero eight zero seventy five seventy seven eighteen eighty one now nígbà tí a ti rí now ẹ ti wà pẹ̀lú wa. Ah, ẹ jẹ́ ká kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò wa o tàbí ká yí sílẹ̀ sọ́lá wa bára kàtó. ẹ jẹ́ ká kó lẹ́gbẹ̀ẹ́ rédíò wà ní káyọ̀ náà. ọkọ mi jẹ́ àmì kájà náà lọ́dọ̀ ṣe pẹ̀tẹ́ rí. ìrìn mi ni pé bàbá tó ti pé ogún ẹ̀ lẹ̀ kó tó kú ìyá oníyàwó méjì wá tó fún ìyàwó kan tó fẹ́ràn ju àwọn tó kù lọ. bàbá kádàrá la ọ àti ní ká kó lẹ́gbẹ̀ẹ́ rédíò wa bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn ìnira ní mú fún wa ọ lágbára lọ́dọ̀ tí wá ń bì ká kó lẹ́gbẹ̀ẹ́ rédíò wa tẹ́bálẹ̀ tọ́lọ̀ bá ní kẹ́ẹ̀tún. tàbí ká yí sílẹ̀ dákùn torí ọlọ́run. ẹ ti wà pẹ̀lú wa. Àríkùn sàlẹ́ àwọ̀rán tí lọ. Orúkọ yín bí tẹ́tí sọ̀rọ̀. Síkírù Súkúrá láti Fàkí. Naam, kí ni ìbéèrè yín? Naam. Kí ni ìbéèrè yín? Ìmọ̀ ohun tí mo fẹ́ béèrè. Naam. Lẹ́yìn ètò yìí, mo fẹ́ ṣe mo fẹ́ ṣe sàárà fún màá mi. Gbogbo agbára mi, wàá ju two thousand lọ, wàá mọ̀ bí kí n kì í. Naam, alákọ̀ọ́kọ́ mẹ́ ni pé tí a bá níwájú Muslim Hospital níbi tí wọ́n máa ń lẹ nǹkan mọ́ àwọn machine àwọn ọkọ̀ níwájú bẹ́ẹ̀ béèrè Imam Abdul Fatah ẹ bá fún wọn so tàbí tí a bá ní nọ́mbà ètò wa yìí lọ́wọ́ ètò jẹ́ pásínà wa ẹ lè pè wá lẹ́yìn ìgbà lẹ́yìn ìgbà yẹn bákan náà ẹ̀rọ ọlọ́run kan fún wa ní odidi alukur'an so afa wa adéwálé Tajudeen Babatunde wọn làwọn jẹ baba Zainab ní eré àìsàlẹ̀ Ìjẹ̀ṣà so wọ́n kọ nọ́mbà wọn sí alukur'an kẹ́ fún wa alukur'an ẹ sì béèrè fún alukur'an pẹ̀lú ògùn ọlọ́run lẹ́yìn ètò ẹ pè wá ẹgbẹ́ alukur'an yìí ọlọ́kọ̀ láti saki tí wọ́n pè wáyé náà síkírù sukura yàtọ̀ sípàyé náà fẹ́ dá sétò kòkó orin tí wọ́n gbé báwa náà nì ẹ̀yin la gbé fún gẹ́gẹ́ bí ìpinnu wa so nígbà tí ẹ bá ti rí àfa wa nì wọ́n gbé kòkò yẹn fún yín á rí i pé kí èsì pé torí kòkò ni wọ́n ti pàwọn náà fẹ́ fowó dá sí nǹkan yìí ni ọlọ́run kí ọba àsan wọlé sàn dáadáa. naam. nígbà tí a sì ń retí pé àwọn èèyàn wa nílé. naam ẹjọ ẹyí rédíò yìí sílẹ̀ àlùkẹ́ kó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. salamu aleykum. wa aleykum salaam wa rahmatulah. ọ̀hà kò ń bẹ. mo ní ìjẹ́ tí wọ́n bá ń tí wọ́n ti bá wà lẹ́gbẹ̀ẹ́ yẹn tí wọ́n wà ń kí wọ́n á sọmú sẹ́yìn rẹ̀ máa tẹ̀lé wọn lẹ́yìn ní lẹ́gbẹ̀ẹ́. kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yìí náà wọ́n ní ìjẹ́ tí wọ́n bá wà lẹ́gbẹ̀ẹ́ wa tí wọ́n wà ń kí wọ́n á sámú ń bẹ̀ táwọn ò sínú mọ́sálásí yẹn tá a lè mọ tẹ̀lé òun wọn a lè tẹ̀lé òun wọn torí pé ọwọ́ náà àdìsí ibùdó màsúdì pé ibi tí wọ́n bá ti ń pèrun ibẹ̀ láti lọ sí sọ́láàt torí pé ìyàtọ̀ rẹpẹtẹ ò ní fẹ́ sí wọ́n fẹ́ súnmọ́ra wọn àtẹ́ntí kírun lẹ́gbẹ̀ẹ́ rédíò àbí tẹlifíṣàn á sì rí pé tí nẹ́bà lọ ẹ̀sìn kírun lẹ́gbẹ̀ẹ́ tẹlifíṣàn á rí pé báwo ni ó ṣe so ni pé ká lọ síbẹ̀ sórí àwọn náà tí wọ́n ń kírun ní mọ́sáàsì nígbà tí wọ́n bá lọ síbi sájídà tìláwà kí wọ́n débi àyíká àfẹ́rí kẹlẹ́ ń bí tọ́kẹ̀ sí Allahu akbar ẹ̀fọ́ kò ní yàtọ̀ pẹ̀tọ̀ àwọn oníkẹ́ Allahu akbar ìfẹ́rí kẹlẹ́ ti. kùránì là ń ṣe yìí o. kẹ́sẹ̀ ti rùkú o wọ́n lè lọ rùkú ló fi jẹ́ pé ààyè ibi tí wọ́n ti kì í láti lọ bá wọn kì í naam. Hello. Naam. Assalamu alaikum. Wa alaikum assalam. Orúkọ yìí ni Jẹ́jú ń pè. Adéwálé ló sọ̀rọ̀ láti ìlú ọgbọ̀rọ̀. Náà wọ́n kàn fẹ́ dá sí ètò náà ní pé a dúpẹ́ fún gan. Jazakumullahu khairan jaza. Ah, àwa bẹ̀rẹ̀ ẹ máa bá rọ àwọn tó jẹ́ aláṣẹ wa. Bí wọ́n bá ti fi nǹkan yẹn dá sí ètò kọ́ máa máa jókòó tì í nǹkan máa ṣe nítorí tọ́lọ́run àti ti aṣáájú ẹ̀dá níbi wa Muhammad a rí i pé ohun tó sọ yìí àti sọ ṣáájú kódà tá a rẹ́ nìkan tó pè pé táwọn bá jó lóṣèlú ń kọ́ afáwọn náà ní ẹ̀kọ́ bí wọ́n ṣe lè ṣe tó fi jẹ́ pé kò ní jẹ́ pé torí ayé nìkan wọ́n fi máa ṣe nǹkan gbogbo tá a bá ń ṣe kálá nìyẹn pé torí ọlọ́run láàfin ṣe kíni láàfin ṣe so àwọn náà ń gbọ́ abẹ́ẹ̀ ṣe ń sọ àìsí sọ ṣáájú náà so ọlọ́run bíi kẹ́nìkọ̀ọ̀kan gbogbo àwọn olórí wa àyè ṣépè fún lórí o àáfà yìí ṣépè fún lórí àmọ́ ṣàdúrà ni kódà imaamu ahmed àwọn tó bá kó àdó ẹyọkàn lẹ́nu àwọn tó lọ ní ẹyọkàn tí ń gbà náà ni àmọ̀ sí fọlórí ni tó bá ń ṣépè fọlórí tí má ti ń bàjẹ́ fún ń bàjẹ́ fún wọn náà torí pé oní kò ní láṣeyọrí ọ̀nà àdúgbò yín kò ní dà náà ìlú yín ò ní dà torí pé àṣeyọrí rẹ̀ níbi kó ṣe kó make provision fáwọn social amenities náà ni àṣeyọrí rẹ̀ wà so àìṣépè fọlórí ọlọ́nkọ́ba kan ọmọ sí gbogbo àwọn olórí wa. ẹ ti wà pẹ̀lú. ẹ káàsán afẹ́tọ̀ ìbéèrè yín orúkọ yín orúkọ yín bìtẹ́ tí ń pè mọ́. orúkọ tí láti sáwà ti sàkí. náà kí ni ìbéèrè yín. ìbéèrè tí wọ́n fẹ́ béèrè ni wípé agbọ tí wọ́n ní tí wọ́n máa ń kí regimat nínú rẹ́díò pé àdìgbà wọn kú. ọ̀kan lẹ́tọ̀ọ́ sẹ́yìn náà láti béèrè pé tí iná bá lọ àbókúta rédíò yín yẹn bá kú báwo lẹ́sìn báwo lẹ́sìn kọ̀ntínú òrùn yín so àáfàá tó pàṣẹ irú fatiwa yẹn rí nílùú masar àwọn àáfàá ṣerọ́dù tán kóbò pẹ̀lú àwọn ẹ̀rí pé kò kọ̀kọ́ lẹ́tọ̀ ní wọn táwa rí kà so bó ṣe jẹ́ nìyẹn. Asalaamualeykum. Kagbin ìlú ká mọ sí à nkàn yẹn torí àgbà àwọn afáwọn. Asalaamualeykum. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. Asalaamualeykum. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. Naam. Asalaamualeykum. Ọ̀dà ìfojú òkú ni. Fún àǹfààní àwa tí a bá sì fẹ́ kún ètò yìí lọ́wọ́ account number wa alihuda islamic development foundation ní bank zero zero zero five one zero three one seven nine ìyún ní account number wa zero zero zero five one zero three one seven nine alihuda islamic development foundation ní bank account wa now. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. ó kọ́ mi saheed awúlò látàgọ́ amadu. naam zero yìí. ẹ kúrò tí baba jacob ń fẹ́ rẹ̀. ó pé baba kan wà tòǹgbà tẹ́mi wa fẹ́ bọ́ lẹ́nu ẹ̀ torí pé títà dé wọ́n á fowó lẹ́fọ́ àwọn ọmọ rẹ̀ pé lágbájá lágbájá báyìí jẹ́ òun ní nǹkan ẹ̀gbọ́n ògbà o bàbá yẹn wá ṣaláìsí àmọ́ àwọ àjọṣepọ̀ tó wà láàrin bàbá àwọn àti bàbá tó ló jẹ́ olówó yẹn àwọn ọmọ yẹn wà láwọn yọ̀ǹda owó yẹn bàbá yẹn wà ní bàbá yẹn yọ̀ǹda rẹ̀ fún kótókó tó káwọn ọmọ yẹn gbà àdéhùn irú àwọn ọmọ yẹn tí wọ́n ní àwọn yọ̀ǹda nǹkan yẹn torí pé nígbà tí àwọn ẹ̀rí jáde láyé mo tó fi ilẹ̀ yẹn ó ti di ti gbogbo àwọn tó fi ilẹ̀ property yẹn ti di ti àwọn ọmọ yẹn nígbà tí wọ́n rí i pé bàbá yẹn ní yẹn bàbá yẹn yọ̀ǹda ìfowó nǹkan tó kú yẹn ẹ kí bàbá yẹn náà kọ́ gbàgbọ́ yẹ pé àwọn ọmọ yẹn ni wọ́n ti di ẹlẹ́tọ̀ọ́ sí ohun tó ń jà bá wọn yẹn táwọn bá wò ó pé kò gbà wọ́n lè kọ́kọ́ gba owó yẹn lọ́wọ́ bàbá òun náà ni pé ká mọ so àwọn tó jálàbà sí àwọn òkú wa pàápàá jùlọ bàbá wa ìyá wa ká mọ so pọ̀ dáadáa táwọn òbí wa mọ̀ sí wọn ká mọ̀ sí sáwọn náà wọ́n lè lọ fi gbànà ọwọ́ mi lọ́nà dáadáa mi sí ẹnìyàn tẹ́niyàn bá sákọ̀ pé òun ọ̀gbà pé kí wọ́n fóun Allahu a'lam. náà bí àwọn ìlà ìtàhálà àwọn kan complain pé ní ọ̀tọ̀jọ́ ìjẹta àwọn òní nọ́mbà wa lọ́wọ́ nọ́mbà program gẹ́gẹ́ zero eight one eighty seven ninety nine sixty one eighty nine zero eight one eighty seven ninety nine sixty one eighty nine bẹ́ẹ̀nìlá ìtàhálà ẹ arábìnrin tí wọ́n láwọn fẹ́ dá sí ètò bàbá àwọn àbáwọn fẹ́ fi ṣe sàrà àfúkú àwọn ẹ wọ́n ní síkírù sukura bẹ́ẹ̀nìlá ìtàhálà nẹ́mbà tẹ́yìn lè dá pèsè tẹ̀ bá fẹ́ pèsè ìtumọ̀ pèsè yìí zero eight zero thirty four seventy nine seventy two thirty zero eight zero thirty four seventy nine seventy two thirty bẹ́ẹ̀nìlá ìtàhálà tẹ́ bá ti déwájú muslim hospital wọ́n fún yín ní ìkòkò rí yẹn ẹ sì jíjẹ fún àwọn tí ẹ bá bá níbẹ̀. àti pé ọlọ́run àwọn dáwà nàìjíríà torí gbogbo ayé báyìí wọ́n ń gbọ́ wa láwọn tó bá join líǹkì àwọn líǹkì tá a kó sí orí péjì wa ní facebook pé bóyá ìlú yóò tó lè wà láyé tó bá ti join líǹkì yẹn láti play store ọ̀ download ẹ̀ gbogbo àwọn lectures wa náà ọmọ orí ń láwọn tó wà ń bẹ̀ ọlọ́run kó bá asanwó lẹ́sàn rẹ̀ ọlọ́mọdé alámọ̀rí wọn subhanaka allahumma wa bihamdik. بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله وكفى بالله شهيدا يا ربي إن الهدى هداك آوايا تك تهدي بها من تشاء تكنور تهدي بها من تشاء يا ربي إن الهدى